mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà àfẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury ti fi ohùn ránṣẹ́ sí ìlú mọ̀ọ́ká àfẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua lẹ́yìn tí ó jáwé olúborí nínú ìdíje tí ó wáyé láàrin Anthony Joshua àti Francis Ngannou. Tyson Fury wí pé kí Anthony Joshua lọ gbáradì fún òun lẹ́yìn tí ó bá yanjú ìdíje méjì tí ó wà níwájú rẹ̀ pẹ̀lú Alexandra Usyk. Tyson Fury wí pé kí Anthony Joshua lọ múra d dáadáa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òṣùpá ti yọ ní Saudi Arabia ní alẹ́ àná òde òní léyìí tí ó túmọ̀ sí wípé oṣù àpọ́nlé ti wọlé tí àwẹ̀ sì bẹ̀rẹ̀ ní èní ìfilọ̀ ti wá ṣáájú wípé kí wọ́n máa ṣọ́ oṣù láti mọ ọjọ́ pàtó tí àwẹ̀ yóò bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí oṣù ti jáde ní alẹ́ àná àwẹ̀ bẹ̀rẹ̀ ní òní a kí àwọn mùsùlùmí wa kú àmójúbà oṣù àpọ́nlé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ obìnrin ọlọ́lá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ayaba Fọlọ́runṣọ́ Alákìjà ni a gbọ́ wípé ó ti ya ọkọ rẹ̀ Modúpẹ́ alá Lákìjà lẹ́yìn ìrìn àjò ìgbéyàwó ọgbọ̀n ọdún àkójọpọ̀ ìròyìn fi yé wa wípé ọlọ́lábìnrin náà kò bá ọkọ rẹ̀ gbé mọ́ látàrí àwọn èdè àìyedè tí ó ti ń wáyé láàrin wọn fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbìyànjú láti máa gbé pọ̀ nítorí ipò wọn láwùjọ ṣùgbọ́n òpin ti dé bá ìrìn àjò ìgbéyàwó wọn báyìí tí ọkọ ọlọ́lábìnrin náà sì ti wá ilé síta nínú Ìkòyí náà tí ó sì ń dá ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin Ayọ̀dèjì Balógun tí a mọ̀ sí Wizkid ti sọ pé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó wí pé òun kò ì sí ìṣe àṣeyọrí kan tí ó ṣe gbòógì nínú ìrìn àjò náà bí ó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olórin orílẹ̀-èdè nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ bákan náà ni ó wí pé àṣedi ọjọ́ ogbó ni ètò tí òun ní fún orin kíkọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olùdásílẹ̀ ilé ìjọsìn zion prayer movement outreach àlùfáà ebuka anozie obi ti lérí láti pe oníròyìn orí ẹ̀rọ ayélujára diamond dietanuru osakorigo ní ẹjọ́ fún ìbanilórúkọ lórúkọ jẹ́ àtẹ̀jíṣẹ́ tí agbẹjọ́rò rẹ̀ fi ránṣẹ́ ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí wípé kí Diamond lọ kó ọ̀rọ̀ rẹ̀ jẹ kí ó sì dẹ́kun àti máa kọ àwọn ohun ìbanilórúkọjẹ́ nípa àlùfáà náà bákan náà ni ó fún ní ọjọ́ méje láti pa àwọn nǹkan tí ó kọ nípa àlùfáà náà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára kí ó sì kọ ìwé ẹ̀bẹ̀ sí àlùfáà náà bí kò bá fẹ́ fi ojú ba ilé ẹjọ́ ní àfikún agbẹjọ́rò náà wípé kí Diamond san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà fún ìbanilórúkọjẹ́ Diamond pé àlùfáà náà ní oníjìbìtì nínú àtẹ̀jíṣẹ́ tí ó fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ ṣáájú léyìí tí ó ti parẹ́ nísìnyí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré ọláyínká rainbow ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn olólùfẹ́ rẹ̀ kú ojúlọ́nà sinimá tí ó ń bọ̀ lọ́nà láti wá gba ojú amóhùnmáwòrán wọn láìpẹ́ yìí ó pe àkọlé sinimá náà ní dókítà jùmọ̀kẹ́ léyìí tí ìpolówó rẹ̀ ṣe àfihàn àwọn ògbóǹtarìgì òṣèré bíi bọ́lájí àmúsàn tóyìn àfọláyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ̀n adébáfọ́sùlẹ̀yọ̀ ní ìjọba bíbí náà dẹ́mọ̀ ìlú ó ń fojoojúmọ́ kọ́ni náà gbogbo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ààrẹ bọ́lá ahmed tinubu ti pa á láṣẹ fún àwọn àjọ tí ń bójútó ètò ọjà tí ó ń wọlé tàbí jáde lórílẹ̀‐èdè láti dá àwọn oúnjẹ tí wọ́n gbà ní ẹnu ibodè lórílẹ̀‐èdè nàìjíríà padà fún àwọn tí ó ní pẹ̀lú àrídájú wípé wọ́n ta àwọn oúnjẹ náà ní orílẹ̀‐èdè nàìjíríà láti mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn kíwá àwọn àjọ tí ó mójútó ètò ọjà tí ó ń wọlé tàbí jáde ní orílẹ̀‐èdè ẹni adéwálé adéníyì ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé tí ó ní pẹ̀lú àwọn tí ó wà ní ẹnu ibodè ti kọ́ngọ́lá àti mẹ́àdúrà ní ọjọ́ sátidé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta mínísítà fún ètò ìlera ẹni túnjí aláùsá ti fi òfin de àwọn òṣìṣẹ́ ìlera láti fi iṣẹ́ sílẹ̀ kí wọ́n tó kàn sókè rajà lókè òkun ọ̀gbẹ́ni aláùsá wípé ìwà ìgbà ààyè ráńpẹ́ lẹ́nu iṣẹ́ láti lọ ṣiṣẹ́ lókè òkun jẹ́ ohun tí kò bójú mu nítorí ó ń dènà àwọn tí ó ní iṣẹ́ ṣe láti rí iṣẹ́ nítorí wọ́n á rò pé wọ́n fẹ́ẹ́ de tí iṣẹ́ sì ń pọ̀ sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ tó kù ó ní kí wọ́n fún àwọn mìíràn láàyè láti ṣiṣẹ́. ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn alárùn ọpọlọ ti ìlú Abẹ́òkúta ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Bíọ́dún Ọ̀kẹ́owó tí a mọ̀ sí ọmọ Bọ̀tí ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn bí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ṣe fún un ní òrùka ìlérí ìgbéyàwó ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí. bákan náà ni ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn afẹ́nifẹ́re rẹ̀ tí kí i kú oríire tí ó sì gbàdúrà pé kí ìrìn àjò náà jẹ́ títí ayérayé. èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí lọ́tún lọ́sì lórí ìtàkùn ayélujára. ẹlẹ́ẹ̀kínní gómìnà ìpínlẹ̀ niger ẹni umaru bago ti yí orúkọ pápákọ̀ òfurufú ti dr abubakar imam tí ó wà ní minna sí pápákọ̀ òfurufú ti bọ́lá ahmed tinubu ṣáájú àbẹ̀wò rẹ̀ ní òní olùbádámọ̀ràn lórí ìjọba sí gómìnà ìpínlẹ̀ niger ẹni dr isa adamu ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó sọ̀rọ̀ lórí àbẹ̀wò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sí ìpínlẹ̀ niger léyìí tí ó sì ṣe àfikún wípé ààrẹ yóò tún pápákọ̀ òfurufú náà ṣí lẹ́yìn àwọn àtúnṣe rẹ̀ kò ní jù báyìí fún abala la àjábálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára fún ti àsìkò yìí ó dàbọ̀.